بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته قوني أزواج أنه ملحة الإعراب لشيخ كمال الدين أبي محمد القاسم بن علي الحريري الحريري البصري ibi tí a ti máa gbé ní òní òní báàbùl maf'uli lah báàbùl maf'uli lah ẹ má gbàgbé pé àwọn maf'ul oríṣiríṣi la ní ní maf'ulun bih wọn ni bí kí n sọ pé darabtu likaliba likaliba yẹn maf'ulun bih nínú maf'ulun tá a ti mẹ́nu bàá òun náà ni al-maf'ul al-mutlaq nǹkan kan ní masdar bí kí n ti pé jalastu julusan ìjókòó ní ti jíjókòó ọmọ yanubu anhu àti mẹ́nubà. alaikum assalam al-maf'ul la òun ni ń ta ṣe nǹkan bi ajlihi wọn a tún máa pè ní maf'ul li ajlihi. انت عطوري السلكة مفعول لأجله قال المؤلف رحمه الله أن وإن جرى لتفوت بالمفعول لا فانصبه بالفعل الذي قد فعله لتفوت بالمفعول ó ní wà ń jàrà nótùkùkà àbí nótùkù lọ ẹkọ jáde síláàmù ní tọ̀dọ̀ yín àbí nùnù wà ń jàrà nótùkùkà tọ̀rọ̀ rẹ̀ bá wáyé bilimọfọ ọrùn òlìlá fẹ́ sọ nípa bilimọfọ ọrùn ìhun tá ṣe nǹkan nítorí ẹ̀ fansibhu bilfi'li fún onínásígbà bilfi'li alladhi qad fa'ala pẹ̀lú fìyìnlé tí ó ti ṣe yẹn a orin fún ní nasba bilfi'li alladhi qad pẹ̀lú ń ṣe mí fún yín sẹ́dí gbọ́ ìmọ̀ kan lọ́rọ̀ tá a sọ ìyá parí ọkọ tí náà tá a sọ tansibuhu lèlè fàìlè lẹ́rí kọ́dí fàìlà fún ọ ní násìbà pẹ̀lú fìyìn lé ibi tí pàpà ó ti ṣe yẹn. wọ́n hun aláàmú rẹ̀ mọ́sídàrọ̀ bínáfùsí yìí. لكن جنس الفعل غير جنسه مصدر في نفسه من الفعل غير جنسه وهو لعمري àfáàní ìgbésí ayé òun òun fi ṣépè mọ́sdàrí ni ọ̀fun olùlàwó ni bí nọ́ọ̀sì yìí fúnra ara rẹ̀ mọ́sàrí lọ́jẹ́. dàkí nàìjí ń sàlẹ̀ fún ilé àmọ́ràn fún ilé tábà ló ń bẹ̀ bẹ́rù jíǹsì yìí o kò ní jẹ́ràn fún ilé ní gangan àbí jẹ́ràn fún ilé yẹn omi làátún lò kárí kó mọ̀ sọ̀rọ̀ àbúrò ọ̀gálẹ̀bọ̀l àhàwálẹ̀ àǹtàráhù jàwà àǹtàráhù jàwà bàlẹ́m fàáltà máa tàwáhù àhàwálẹ̀ àǹtàráhù jàwà bàlẹ́m fàáltà máa tàwáhù. Bó ni e, ọ̀gálẹ̀bọ̀l àhàwálẹ̀ ìṣesí tó kọ́mọ̀n jù à ń tàrà ahù kọ́ máa rí mọ́ fún ló làwù níbẹ̀ òun ni kọ́ máa jẹ́ jàwáàbà lèmù jàwáàbà lèmà èsì fún pé kí ní sí tó fi ṣe báyìí. Hmm. nígbà ń jẹ́sìn fún kí ní ṣe fi ṣe nǹkan báyìí lèmọ̀ fàálì tàmọ́tà wà wọ́n tó fẹ́ sẹ́yìn kí lè ti fẹ́ ṣe ìdáhùn rẹ̀ yẹn làá máa ń fún nẹ́sùbà kọ̀gáálíbù àhùwárì ìṣesí tó kọ́mọ̀n jù á ń tààrà áhù wálé kọ́mọ̀ sọ̀rọ̀ àǹtọ̀lá. ǹjẹ́ kẹsàn-án lásán ni kò àhùwárì ìṣesí tó kọ́mọ̀n jù á ń tààrà áhù òun ni kò máa rí àlùmọ̀fọ́n ló làwọ̀ jàwáàbà lẹ́mù lẹ́mù yẹn òun ni pé lẹ́mà nítorí orin ló fi fún ní sunkún ọmọ jésù fún lẹ́mọ̀ fà áìkà kí ni sùn tó fi ṣe mọ́tà wá wo ohun tó fẹ́ ṣe ni kí ló tó fẹ́ ṣe èsì rẹ̀ wá ní máa ń jẹ́mọ̀ fún ló làwọ̀ ọ̀gá ṣe nǹkan nítorí ẹ̀ ọwọ́ àti fẹ́ mu wá àkàṣe ọ̀bẹ lásán ni. تقول قد زرتك خوف شر وقصت في البحر بتقاء دري زرتك خوف شر وقصت في البحر بتقاء دري ابتقاء حتى ينلقى ما جبدو تقول اه مع صبايا قد هيقول انك حرف تحقيق سابقة رب لقنا ينبغ حرف تحقيق قد حرف تحقيق مبني على السكون زر عناية ما فعل ماضي مبني على السكون باتصاله بضمير رفع المتحرك لا ليقوك حتى ضمير متصل مبني على الضم في محل رفع الفاعل في محل رفع الفاعل الكاف حاسم كونان ضمير متصل مبني على الفتح في محل النسب المفعول عبارة في محل نسب مفعول به في قد حرف التحقيق مبني على السكون الظرف أقن فعل ماضي مبني على السكون لاتصاله بضمير الرفع المتحرك التاء ضمير متصل مبني على الدم في محل رفع الفاعل الكعف هنا المبنية على على الكنو على الفتح في محل النصب مفعول به ló fi já sí wípé mọ̀fóònù làwú ní fadla ni máa ń wá ṣe máa ń pè ní fadla ọ̀rọ̀ ó ti pé àwọn ṣẹ̀ wá wá lẹ́yìn rẹ̀ zorutuka mọ bẹ́ẹ̀ wò káwọ́ fàṣàrì lẹ́ni tó fi ń páyà burú ní ìbátan pé ní sòtò àfíríkà nìyẹn mi bá wá bẹ̀ owó wàá hàn mí lé mọ́ káwọ́fà yẹn ẹ pè ní mọ̀ fún olùláhù ibi tá à ń lọ nìyẹn káwọ́fà ni kí àpá ti pé káàfù tìyàn ní mọ̀ fún olùmbé ẹ̀bẹ̀ kọ́ eléyìí wá ní mọ̀ fún olùláhù mansub mọ àlámọ̀tò násìbìhí alfàtà. ẹ wá sọ yìí pé ọ̀húwà mọ̀dọ́fù àṣàrì yẹn wá ń jẹ́ kí ni ọ mọ̀gáfẹ́ iléyìí àjọrò wàhálà màtòjáre yìí alikasaratu. bẹ́ẹ̀ náà tó lẹ́lẹ́kejì wọ́n kún sun tó ń fi ń bá àrìbọ̀ tẹ̀wọ́ àdọ́rùrí gúúsùtù ìbáhárì mọ́wọ́nú ọdún mo wọnú ibùdó mo kónú rẹ̀ yányá mọ́ kí ni ìtúlódé tí mo fi kó náà bí pẹ́ nìkan béèrè pé kílódé tó fi kó bẹ́ẹ̀ àwọn ebùkẹ̀ gọ́ àdúrì lẹ́ni tó fi ń wá lùlù. àìsà sọ̀mọ̀ wípé àwọn irinmilókun tí wọ́n kú sínú odò àwọn náà di epo tí nàìjíríà mú yẹn sọ̀mọ̀ àbí ẹ mọ̀ láti jọ́ gbogbo àwọn ẹja ńlá tó tó mọ́ṣáláṣí ìtàn máa ń kú yẹn àwọn irin mi ló kọ àwọn irin oríṣiríṣi àwọn ajá odò ẹlẹ́dẹ̀ inú odò láwọn ńlá tó ní ojú mọ́ṣáláṣí yìí lọ táwọn yẹn bá kú òróró ara wọn ní ọ̀wọ́lẹ̀ lọ́kọ̀ọ́ àdìsí tẹ̀mù yẹn wọ́n kú báyìí orílẹ̀ yẹn léyà báyìí léyà ni bí wọ́n ṣe lọlẹ̀ sí wọ́n sì máa mú olówó iyebíye jáde àwọn ibi tó jilẹ̀ yẹn yẹn wọ́n á tún máa bá lulu nìfẹ́ ìtòtò ọba jà báyìí èyí tí ò orí ìkànnà yìí lọ ilé tó tẹ̀ mílíọ̀n lójú báyìí lọ ń lo àwọn obìnrin ṣe láìkì ọ̀ṣọ́ kí ènìtọ́ ra rí janjala tó dàbí sẹ́ńsẹ́ tí wọ́n fi síbi aṣọ tó ń wù yìí ìdí náà náà ń fi sí ọrùn tí ọmọ àdóòdì tí ọmọ bí yẹn bá jóná báyìí pẹ̀lú ògùn ọlọ́run ó mú tí yẹn jáde sílẹ̀ kan lẹ́sẹ̀. bí àwọn kan jóná wọn ń bọ̀ bóyá ní ọ̀nà ẹgbọ̀ra ńjọ́ kan ọgbọ́n padà wọn kú àwọn tí wọ́n fi ń dá wọn nùkan tó fi dá wọn àwọn tó lóko gidi yẹn. ọgbẹ́ chain ó jóná tó yẹ́nyẹ́ tí yẹn tó ń kọ́ mẹ́nẹ̀mẹ́nẹ̀ báyìí látàrí jàǹjàlá a bá lọ sí àwọn mákẹ́tì tó gbádùn gan ìrà míì hundred million bẹ́ẹ̀ ni ìgbìmọ̀ táwọn àwọn obìnrin wá ní kọ́sì sọ pífà hàn kì í ṣe bí irú aceman nìkan ẹ̀rọ àwọn lẹ́yìn tó wà mẹ́rin yẹn lásán tí yẹn bá fẹ́ ra yẹn gan mo fẹ́ kí awẹ́ máa so ẹ̀yọ̀ lásán ó lè wọ̀ fẹ́ fọ́ọ̀mù àgbẹ̀ tó sì bá ń yọ lẹ́nu ọ̀kọ̀ọ̀kọ̀ yarí pé kò sí ohun tọ́jọ́ ilé ọ̀kan ìdẹ̀fẹ́ kí ìyàwó rẹ̀ kó bíi márùn-ún síbẹ̀ five thousand ẹ̀ bíi márùn-ún àwọn lẹ̀kẹ̀ tí ò ju kíkìkì báyìí lọ bí ẹ̀fẹ́ kò tẹ̀ máa wà lọ́fíìsì sódà àárè pọ̀npẹ́sì ọ́fíìsì ẹ̀ dáadáa àwọn àlúùlú olówó iyebíye yẹn ìsàlẹ̀ odò wọn ti máa mọ̀. ṣùgbọ́n kí ni ìpínlẹ̀ rẹ̀ ìpínlẹ̀ rẹ̀ mo sọ fún yín àwọn ẹran ńláńlá tí wọ́n bá ti kú yẹn òróró ara wọn máa jìnlẹ̀ wọ́n bá ṣe ń jìnlẹ̀ sí ní nǹkan olówó iyebíye sí máa máa jáde mẹ́sì. ó máa rìn lọ́ wà lókè ó ohun tí ó jáde ọba tún lọ jù ó tún ní ohun tí ó jáde ọba tún lọ jù ohun tí ó jáde ní ikú tẹ̀lé yẹn ìpínlẹ̀ ni nípa wà láwọn ibi tó ń pè ní bíkà àbúrò bíkà yẹn a ló ṣe rí ní school kò sí art class ń bíbà yàrá ẹ̀sìn kí gbogbo yín rẹ̀ ní sáyẹ́ǹsì àbí àfún bẹ́tà ni ìtumọ̀ rẹ̀ ní kíní àwọn odò tó yẹ kára yìí kí ogun wá sí kí náà tí wọ́n lọ kọjọ sójú kà báyìí dẹ́ta níbẹ̀ wọ́n ti mú báyìí àwọn odò tó yẹ ká ní tó yẹ kí wọ́n lọ gbàgbára láwọn odò nílá wọ́n sì tún darí síbẹ̀ àwọn obìnrin náà lẹ́rìí pé kó pọ̀ sí jù wọ́n kàn mú kíní páìpù yẹn wọ́n kí ibọ̀ sàlẹ̀sàlẹ̀ báyìí tó máa gbé kíní mi jáde wọ́n sì máa lọ fọ́ mọ́kùnlé rẹ̀ mọ́sọ̀kan ìkúrẹ́rẹ́ lókè nǹkan lóhun iyebíye nísàlẹ̀ lórí pé mọ̀ ni lórí àwọn ẹran yẹn nìyí ta ló fẹ́ lọ pàjẹ́ sí ọ̀lọ́ ọlọ́ọ̀pẹ̀rin mi lókùn jẹ bó ló ti jẹ bó ló ṣe rí pa wọ́n bá lóṣù ní ayé àmọ́ bọ́rin yẹ̀ sí wọ́n lò torí wọ́n láwọn mí lò fáwọn yẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ẹran yẹn. wọ́n lò five hundred years two hundred years wọ́n bá lò bí wọ́n sọ níwọ̀n pé àwọn náà ń bímọ ẹwẹ ẹja nìkan sùn rẹ lẹ́jọ́ mẹ́ta yìí subhanallah ẹja wíìlì tó máa tó kẹmí tó máa tó mọ́sí ètò yìí ọmọ rẹ míì gan ju omi lọ àmọ́ kéékèèké tó ṣẹ̀ bí rí ó sì ń fún ọmọ ní ọyàn náà dò exactly bíi kan máa mẹ́sùn èpo ni bẹ́ẹ̀ ni ọyàn yẹn ṣe ń tu mílìkì gẹ́gẹ́ fa ẹnu ẹja kò sì dàpọ̀ mọ́ mi ilaha illallah ìdàpọ̀ mú mi ọ yàrá báyìí ó sì sí ọ̀sán gan rẹ̀ báyìí ìdàpọ̀ mú mi ní àpẹẹrẹ kọ́ máa gbó mi lọ kẹfẹ́ rí ọ máa rí nǹkan ló jẹ́ kí sànú yà nítorí àgbà lọ́ngbọ̀n yẹn nítorí sọ́nà rẹ̀ ó jẹ́ pé kò sí nǹkan tó lè darí sí ìkírẹ̀ lọ́wọ́ ẹ̀nìmọ́ kó dẹ́ra alákàyà àti ìkí kò ní ìdàlùmọ̀ kọ́rọ́ yìí kò ní ìdà ti ṣe wúrúwúrú tó di ànsà ọlọ́run láti kọ́ pé ọ̀jẹ̀ jẹ̀ wà láàyè ọ̀jẹ̀ jẹ̀ ìsọgbọ́n àrékèrè tẹ̀tẹ̀ ẹja fi sìn ẹ̀bọ̀ ẹja fi gbájú ẹ̀bọ̀ sìn ọjọ́ tẹ̀yìn obì orí sọ̀wọ́ lóyún yín nísìnyí yọ̀yọ̀yọ̀ ní sàlùlọ́ àsàlámù ọmọ fourteen years pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni oyún burúkú yìí ni bá ń lóyún ni ní oṣù mẹ́ni o ájọyọ̀ aláàlẹ́ àwọn fourteen years maria náà sọ maria maria ìbájọ́ rẹ̀ sọ́jọ́ fifteen lọ ni àti màjàrá àtàkì ìdókòjọ́ fifteen years lọ. atanudinu yahudiya ten twelve mẹ́la náà sọ pé obìnrin lè má rí òfin nàìjíríà ni wọ́n gbà pé child abu ìsinmi wọ́n bá kiri ẹni bẹ́ẹ̀ kí wọ́n lọ jù sẹ́wọ̀n ọmọ fourteen years ọmọ panápaná wọn ti sáré fẹ lóyún ọmọ kàárò kọmọ ẹbí kọmọ sẹkáńtì ọgọstò fèlbàárí mo wọnú odò dáṣọ yẹn kiri kí yẹn kàn kó bẹ́ẹ̀ lásán bí ẹni tó fẹ́ kú kì í sì yẹn ó máa lọ sísàlẹ̀ odò kìlómítà ọ̀pọ̀ wọ́n wá lọ sísàlẹ̀ odò yẹn yẹn wọ́n wá lọ wọ́n wá lò lò jáde lórí fọba dẹ́dà ni wọ́n fi ń pa àwọn tí wọ́n máa ń wọnú odò yẹn wọ́n kàn wọ́n dà lọ́wọ́ wà àwẹ̀jẹ̀ kìí ṣe kéèyàn kó bẹ̀bí kó fẹ́ kú lásán wọ́n máa lọ ìsàlẹ̀ ìsàlẹ̀ lọ́wọ́ yóò mú kí ni ẹ̀ wá wàá sàlọ̀ òye bíi. بوتين تان لو بنواتي موني عشان لو يجي غص في البحر واو الفين واو العاطفة غص يقولوا بس سيراب متاكا فين الماضي علاقة مبني على السلطان لاتصاله بضمير رفع متحرك الآية ضمير متصل مبني على الضم في محل رفع الفاعل آية حصل الجر مبني على السكون البحر مجرور بفي أبيقى وعلى جره ها الكسرة قال ابتغاء بل الله ابتغاء اسم مفعول له هتبقى مفعول له ìwọ̀n tá a ti torí ẹ̀ kó nódò bíbẹ̀ fún kílẹ̀ yẹn lọ sí mbẹ́ mo béèrè pé kílọ̀ lọ sí nódò tó kó sí ọ̀rá ní ibùkẹ̀kọ́ láti lè wá àdúrí àlúùdù wàhúwà mudọ́f abẹ́ẹ̀kọ́ àdúrù yẹn wá jẹ́ kí ni o ìhádá kọ́díkà mọ́nà ìkàlámà anil mọ̀fọ́n lílà àti parí ọ̀rọ̀ nípa mọ̀fọ́n lílà obìnrin. so ìdájàgbé ohun tá a sọ látàrí ni ohun tá a máa mú wá tó máa jẹ́ mọ̀fọ́n lílà obìnrin kò ní jẹ́rìn ẹ̀fẹ̀ nìyẹn. owó tó lù sàkókò tá a sọ pé zone tó kẹ́ ẹ̀ ò fà ṣàrí kí èsì ziyara tàbí mẹ́mẹ́ ẹ̀dgẹ́tì bákan náà sọ pé gúúsù fil bahari àti pé gáúsọ́n náà pé gáúsọ́ yẹ gúúsù gáúsọ́n ẹ̀dígẹ́tì tẹ́lẹ̀ pé àsọ pé gáúsọ́n ṣùgbọ́n òun ká mú àyẹ̀ náà mọ́sítàrí ni ìpìtàgọ̀ yẹ bó tẹ̀rí ibi tí gọ́ à ẹ̀tì bẹ́ẹ̀ ìpìtàgọ̀ yẹ bí tẹ̀rí ibi tí gọ́ à. káwọ́ fẹ̀ sọ́ọ̀rì tá mú àyẹ̀ mọ́sítàrí lòun náà jẹ́ fún káfà káfà yà káfù káwọ́ fún ẹ̀dírí ṣùgbọ́n ohun tí ń jẹ́ ń bẹ̀ ni jàmá maf'ulun lahu kí ni mo ti pè maf'ulun lahu so hukmu rẹ̀ náà sì ni nasuba nínú àwọn mansubat al-asma awil maf'ulat babul maf'uli ma'ahu babul maf'uli ma'ahu èyí tó jẹ́ maf'uli ma'ahu la fẹ́ mẹ́nu bàbá yìí qala al-mu'allif ìwọ̀n tá a ṣe nǹkan pẹ̀lú rẹ̀ a sì ń tẹ pẹ̀lú rẹ̀ ní wọn tá a ṣe pẹ̀lú rẹ̀ wọn tá a ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀. ọ̀yin ní akọ́ mú tẹ̀lé wá wá fi lè kálá mi ọkọ màmá fáwọn bèlà mọ́lá mi. Kàlámì. ọmọ yìí nà kọ́mùtàlì wá wà kọ́ ọba mú wọ dúró ṣe dá wá ọmọ ẹ máa ti ń jẹ wá wà bí ẹ mọ ẹ bá mọ wá òkè ń sọ fún yàn kọ́ ọba mú wá òdúró nú ọ̀rọ̀ pé pé wá òwò yẹn mọ̀kánmọ̀ máa ipò pẹ̀lú náà lọ́wọ́ níbi tó fi wá òsì yẹn a lè fi mọ́ àti bẹ́ẹ̀ ṣe ń bá mi lọ díẹ̀ díẹ̀ township yà fún un tó bá tẹ̀lé wà òyìn ní nẹ́síbà bìlá màlámí ọ̀sẹ́ni tí ó bù ọ kì í ṣe málàmù ni màlámí yà ó àyín ní àkọ́mùtọ̀lì wá wà tó o bá mú wá wò dúró fílì kàlámì nínú ọ̀rọ̀ tó wà ní mọ̀kọ́mà máa ọ wà nípò máa township fún ní nẹ́síbà ìhun tó bá tẹ̀lé wá wù ni bìlámọ̀láàmí láì lè bonú a tún ṣe rọ́ọ̀bù òun náà bíi tẹ̀kan ni ọ ẹ̀ẹ́dẹ̀kan kí lè tẹ́ máa kọ ìrọ́ọ̀bù al-maf'ul ma'ahu òun kẹ́kọ̀ọ́ lákòrí lásán nìyẹn ẹ̀kúnnù jẹ́ àlùbáríndò wà lè jí bàbá pàṣípàwà tèlè míyá òwà lè àṣàbà. ẹ̀kúnnù برضو الجباب نياه والأخشى lọ́nà tí kúlù ó máa sọ wípé já àlìbárídù àtútù dé já à ẹtì mọ́ pé fíìlù máa bí ní lẹ́sẹ̀ máa tẹ́lẹ̀ wà ní alálùkàtàì àwọn aláhàláhù mínà lè rọ́ọ̀bì àlìbárídù òun jẹ́ fáyìn ló ń mọ̀rí fóòrùn ما علامة رفعه هي الضمة أها so wáwù yẹn wọ́n máa ń porúkọ rẹ̀ ní wáwù màáyà wáwù alimàáyà látara máa wáwù alimàáyà tù wáwù alimàáyà wáwù ìwà pẹ̀lú lẹ́kọ̀ọ́ rẹ̀ mabniyu alal fathi àwọn ọbẹ̀ tí ń gbọ́ mi díẹ̀ díẹ̀ já àlìbárídù òtútù dé wálé jìbábá jìbáàbù yẹn ó jẹ́jà mọ̀ fún jọba àlìkímbà aṣọ àdàbọ̀ra tó kì í àti òtútù dé ó dé sí pẹ̀lú àtàṣọ bóra tó kì í jìbáàbù káàfin àlìjìbàbà ẹ pè ní mọ̀fọ́ọ́lù máàhù ẹ ti gbọ́ bí mo ṣe pè mọ̀fọ́ọ́lù máàhù ẹ gbọ́ tó màmí ẹ gbọ́ ohun tí ń wuyẹ rárá mọ̀fọ́ọ́lù máàhù mọ̀nsóbó wà alámọ́tò látọ̀ alákìnrin ọ aláàṣírí yìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ ni ẹtún bá lẹ́ẹ̀kan sí já àfin ló mọ́dé alibádùn fáyìn ló wáwù yẹn wáwù alimáyà táàmù rìpótọ̀ tó níyẹ tí létí lọ́parí rẹ o àlìjì bá bàyẹ ń jẹ́ kí ni maf'ulun ma'ahu mansuban wa alamatu nasbihi alikini o alifatuhatu. وسعت المياه والأخشاب المياه جمع ماء waters ṣe dámù ọwà náà òyìnbó waters ń bẹ náà òyìnbó lọ́dún kí ni mo wá ní tipátipá wọ́n ní kéwú ah, bàbá máa pè é pọ̀ ìyáwó wa o. ìyàwó wa o ìbò wọn ò ní jámù fún àgùntàn àbí kí ni jámù àgùntàn kò lè dá mi lóhùn ni nínú òyìnbó ẹ tún lọ sùkú ẹ tún mọ̀ òwe ship ship àwọn òyìnbó wọn ò tún ní púrà fún ẹja. E ẹ̀yin lẹ́tún jẹ́ kí n yà lọ síbi èbó káyọ̀ tó mọ lọ káwé ni sísìsì mẹ́ fish ni ọ̀n ǹgbọ́ sísìsì mẹ́ àlìyà jíjẹ ọmọ ọ̀gá àìrọ̀ ǹgbọ́ sí jámù mẹ́ fún fish àìrọ̀ rọ̀ mi ò gbọ́ rí o. dáhùn wà fún fíṣà mi ìdáhùn ńlọ́sọ́ wa mi ò gbọ́ o. déédéé ní gbogbo àwọn kìnìún wọ̀nyí ní jámù ní òde lápá the asmat the agnam ìmíyà èdè lápá pé dákùn ẹja wọ́rọ̀ mi sọ. lọ́lọ́run fi tóbi sọ àlùkò áàlì kalẹ̀ bilisani àròbí yẹn mọ̀bí. ọ̀sẹ̀wà tìlmìyàhù omi dọ́gba ọ̀dọ́gba wọ́n àṣàbà àti pátákó. ni ah! wọ́n máa rí títóbi ọlọ́run ṣírù fìlà ọ̀hún ìwọ lọ sí ìpàkọ́ lọ́wọ́ èèmọ̀. yóò po sódò báyìí nísìn àbẹ̀ kú láàrin wákàtí díẹ̀ igi ó ṣe kó mi tó ọkọ̀ nílá ń dẹ̀ máa gbé sórí omi ẹ̀ yóò sì lè fà la ilaha illallah miyahu omi dọ́gba wal akhshaba àtàwọn pákó wọ́n máa fi protect ẹ̀ akọ sínú ẹ̀rọ àwọn bá ti gé tán àwọn ojú sí ẹ̀ táwọn èèyàn bá ṣẹ̀fẹ́ ra àwọn màá lọ kó jáde mọ́ la ilaha illallah ó dé kò rí ó dọ́sàrí ta ló ti dọ́sàrí nu yín ní mo yé jáde sọ fáwọn dáadé ẹ̀kan ọmọ ẹ̀ta ọ̀hún. so ẹ̀rì kan sọ pé ìsẹ́wà kìlìmì yahoo omi dọ́gba àtàwọn kápó. وفيك بدال لم تستوي المياه اقول ما دومه ما انا استوت المياه والاخشاب استوى wọ́n tún ti gbàgbé rọ́ọ̀bù wọn jẹ ló ìsáwà. ẹ ẹ sákùn tí ọlọ́run kù ti bá yín gbèsè ọlọ́run ti bá yín gbèsè pẹ̀lú ìsáwà torí. ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà kò yẹ kí rọ́ọ̀bù rẹ̀ díjú ọ̀yẹ ká gbìyànjú rẹ̀ jẹ́ ìsáwà kílò mọ́ bíyàn náà ni mọ̀míyù alẹ́ alifatihi lomọ́kọ́dá alẹ́ alifi alimahzufa. Ah, mo tún fi mí ìpín fún yín alàlẹ àlẹfí alimahdufa ẹlẹyìn ńlá lè fún yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹdá mi lóhùn dáadáa mọ mo kú kẹ̀dí tó wí fún yín nítorí mo wà fún yín ńlá ni wọn bù jìrì ẹjẹ kọ sí ìsáwát wọn ni fún ìlú máa rí máa bẹ dárì. على الألف المحذوفة ó tún lẹ́jọ́ mi sùn máa ń fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ orí ọmọ ike ni ẹ̀tí láyà àti kó gbòǹkẹ́ mẹ́rin jáde àyàn jẹ́ tàtà ní èso sàkínà abẹ́ẹ̀kọ́ ìṣe nìyẹn tí nǹkan bá ti pọ̀ lóbìnrin ọ̀kan náà fẹ́ lẹ́kọ̀ọ́ ní nàánú bí láyé àìzọ́nà lábì máa lè wà máa ń ṣe bí kúlò máa ń ra àmàzọ́là náà àti bí aláàkùkọ́ lè pè Omi tajà màrù, wọ́bì kọtìlì àhádású, láùbálẹ̀ bìjàwà ẹ̀hẹ́ àmì olùjọmọ ìmọ̀ àdàsó ẹ̀sẹ̀ múrin kankan. àbáyẹn sọ wípé nahnu billahi izzuna ẹlọ́lọ́run làáfin níyìn láàbì máa lé ń wà máa ń ṣe bí kì í ṣe pẹ̀lú owó àti ipò olùmọ̀ràn mọ́tò lànà gbogbo ẹnìkan bá ti ń gbèrò àti yẹ̀yẹ́ wa àṣìbí aláàhó kọ́ọ̀lẹ́kẹ́ èmi ti yọ ọkọ mẹ wọ́n dẹ̀ bí ni wọ́n máa ń wí. ọlá akọrin ni mí mo ti change ẹ̀ sí kọ́ọ̀lẹ́kẹ́. àṣìbí aláàhó kọ́ọ̀lẹ́kẹ́. ẹni tí ó tó mi náà ni aláà ó fẹ́ dá mi. ìnàkọ́ mi tàjà màrún kẹ́tàjà àwọn ọ̀jọ́ mi kó jọ wọ́n bì kọ́ ti lé tàhádású ọ̀rọ̀ tí wọ́n ń sọ náà ni wọ́n fẹ́ pa mí láòbá lè fìjàmọ́ àìhìm kíní òkè àkójọpọ̀ wọn yẹn olùjàmọ́ àìhìmọ́ àdìnàṣù gbogbojọ́ náà yẹn bá ti péjọ wọn ti dàbò abo òdì lágbára. ẹ̀kẹ́ lára ènìyàn máa ń rí obìnrin tó lu ọkọ àlùbàjẹ́ ṣùgbọ́n àwọn ọkùnrin tí máa ń pọ̀jù àwọn ọkùnrin tó lu ìyàwó àlùbàjẹ́ ọ̀lọ́jàmọ́ ẹ̀ẹ́mọ́ ànàṣọ ibi tí ń lọ nìyẹn. gbogbo ayé wa ti ní agbo ni wọ́n tí gbogbo àwọn yẹn bá tí àwọn ọkùnrin bá ní apẹ́rin táwọn obìnrin bá láwọn pa wọ́n ní àwọn pẹ̀ fún àwọn hundred ní àwọn pa kẹ̀kẹ́ yìí. ọ̀lọ́jàmọ́ ẹ̀ẹ́mọ́ ànàṣọ gbogbo ẹni àbá ti di pé wọ́n kọ́ àwọn kọ́lámù tí wọ́n bá ti pọ̀ wọ́n ti dagbo àwọn ilé wọ́n bá ti pọ̀ wọ́n dàbọ̀ ọ̀lẹ ni wọ́n. kó nípa bẹ́ẹ̀ irú ẹ̀ ni àlìmíyáhù àti dàbò gbò ti di jámọ̀ àlìmíyáhù yẹn wá jẹ́ fáìlù àbẹ́ẹ̀kọ́ àbí kìí ṣe fáìlù lọ́dọ̀ yìí fáìlù náà ni máa fún wa láwọn tọrọ fún ẹ̀ṣí àtọ̀mù wáwù yẹn jẹ́ wáwù àlìmọ̀ọ́yà tí mo sọ fún yín lẹ́ẹ̀kan àṣàbá bá ṣe ṣe rọ́ọ̀bù nílẹ̀ kan náà ni káṣẹ ní mọ̀fọ́rún ló máa àhó mọ̀nsóbọ́n wọn aláàmọ́tò násùbìhì alìfàtìhàtù wọ́n ni wọ́n máa fọ́nà àtàyà fàtà وسعدا وقس على هذا تصادف رشدا nínú ọmọ sọ̀nà àtàyà fàtà bọ́ ọ̀dọ́mọkùnrin ìhun yóò tó bá ṣe bọ́sẹ̀ àìdá ìhun yóò tó bá ṣe bọ́ ọ̀dọ́mọkùnrin wọ̀sẹ̀ àìdá àti sáàdù. ìhun hmm, yóò tó bá ṣe àti sáàdù. وقس على wọ́n ní máa wọ̀n lórí eléyìí kò sọ́ọ̀dì fòróṣì dànù wá sí rí mọ́nà. ọ ohun tó bá ṣe ìwọ ọ̀dọ́ yìí ó sì àdá ó fi ẹ̀kọ́ náà lè túmọ̀ fún lòmàrún. ohun tó bá ṣe kò sáàtì àti sáàtì. خذ طيب وما صنعت وسعدا طيب خذ يبين يو دوما قنيم ويو تو باسي اتسعد صنعت يا اوسي روبا باسين سي في بات فايل يا حرف النجا فتا او كني منايدا مبني على جم في محل النصب ايه ايه ايه ايه ايه màbúmíyò náà ni wọ́n máa ń mọ sórí dúnmọ̀ ni wọ́n láti ṣe rọ́ọ̀bù ilé ìwà yìí. ẹ̀hẹ́n mọ̀bùnú alákínà aládùnmù àbí ẹja kọ́kọ́ sí báyìí ẹja sọ pé yá fàtàkì lẹ́pọ̀. Ẹ̀rí àjàkán, ẹ̀rá rí yá, ẹ̀rí kọ̀kẹ́lẹ́yìn rẹ̀, wọ́n máa ń bà ní rẹ̀ lórí tó mọ̀ ní. So, wọ́n máa ń bà ní rẹ̀ lórí tó mọ̀ ní. So, mú nǹkan méjì lọ fẹ́ ṣẹlẹ̀ ń bí báyìí. Báyìí pa fún rọ́fún, á ti tọ̀rọ̀ náà lọ ni. Àwọn akọ̀yìn ní mọ̀rọ̀ fún aláwọ̀ tọ̀rọ̀ fún ẹ̀dá mọ̀tò fún tọ́lá tó alẹ́ kí náà alẹ́ alẹ́ fún àmì tó yàtọ̀ àgbọ̀. bọ̀ mọ́ wọ́n máa ń bà náà rẹ̀ ni wáwù yẹn wá jẹ́ wáwù àlùmáàyà ah, ṣáádà yẹn wá jẹ́ kí ni mọ̀fọ́ olùmọ̀ọ́ onífọ̀kís àlàáhàdá máa mọ́ ìyẹn ni pé ṣàfiwé lórí eléyìí gbogbo nǹkan bá ti jọ báyìí ó ti wí ọ̀rọ̀ kan tí ó ti pé gbogbo nǹkan bá jọ báyìí pátá àfi wọ́n lọ kò sọ́ọ́ dè fòrò ṣìdá. wàá sì ṣe déédéé ìmọ̀nà ó ṣe déédéé ìmọ̀nà so wọn bá méje yìí náà láka láàdá tó máa tẹ̀sọ́ tó dọ̀la nínú al at àwọn náà papọ̀ adó báyìí subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.